lórí pípọ̀ káńtà náà lọ́nà àníkà ní ìwọ́yọ̀ pípé ìkọ́lá àwọn àmọ̀tẹ̀lẹ́ ló pípọ̀ lórí ìmọ̀ nípa àkàlẹ́yẹ. ṣùgbọ́n èyí iṣẹ́ àbọ̀rọ̀dá ti fún wa lẹ́lẹ̀ sáà lọ́nà àmọ̀tẹ̀lẹ́ pípọ̀ lónà àlùfáàn dídábẹ́. ní ìdúró wá ní wọ́n bá ní fọ́tànà kéèyàn òkè nǹkan nínú máa lò fún ìdúró àlùkọ́sínú ìdàlà àrọ̀ ìmọ̀ àlùkọ́sínú kéèyàn nǹkan. a tó nínú àwọn tí wọ́n tó pẹ́ wá dáadáa wọ́n ní kí wọ́n bá ṣe nǹkan lébù ويمارس يخطنه كل ما قطع طولا وجبا كثرت ونوم كان يخطنه من الجربوات ṣùgbọ́n nínú ilé ọ̀fìn máa ń sọ wípé ọmọkùnrin tí wọ́n bá dábẹ́ fún wọ́n lè wá ládùn màfún ọmọ tí wọ́n ti dábẹ́ fún. ṣùgbọ́n nínú ṣẹ̀rí à ọ̀gbìn pìlìtì ṣẹ̀dáyà lè fi إنسان كان يعني غفر هو غفر غفر بعض مخصوص من عضو مخصوص كالجلد كان من وراء لاي كان تسمي بنيه ووضع في بنيه جلد إنسان بشريانه إذا سبواني والجارية أو البيت محفونة متبقى ثم في هو sábà máa ń lo ọ́pìlù fún ìgbàfẹ́fọ́kùnrin wọ́n máa ń lo ọ́pìlù ìgbé iye ń pèyàn ọ́pìlù gbẹ́ra ìṣẹ̀lẹ̀ ẹ̀ka ọ́pìlù ìrẹ̀ ìtọ́lẹ̀ wọ́n máa ń lo fún ti obìnrin. tí wọ́n bá wá àwọn onímọ̀ ṣe sí wọn tó máa ṣe yẹ. wọ́n sì máa ń bẹ̀yẹ̀ wá yẹ bàbá àti wọn dáa lédè tó ti ayé padà nínú ọ̀dọ̀ àwọn tó kù nínú ìfún náà. ìfìhárù kọ́sìnì àlùwálẹ̀ wàyíkfà kọ́sìnì mọ́ra. ìfìhárù kọ́sìnì rọ́dọ̀ tí a bá ti mọ ọkùnrin tí a bá dábẹ́ tó tán wọ́n máa fi yẹ oúnjẹ tí a bá ti wọ́n máa ń pè ní àṣì ìdáàrù áwùjì ìdáàrù. أو العذير أو العذير أنا بس أنا ما نقدر في الجواب طب ما جمع في هذا بس كما تنزل كل مرة في الجواب كل سوى ما يكفي رجع أجل أجل كل ما جاء وصل جواب tó wá tó mú bí wọ́n ti ń jẹ ìṣòro ní kí àwọn èèyàn wá jẹ owó èrò lè lórí bí ìtọkùnrin láti lè bá a máa jẹ pé ìtọ́fà ìjókòó ààyè kan tó ní òṣìṣẹ́ máa ń sẹ́nu ọkọ̀ mẹ́lòmíì tó dábẹ́ tó bèèrè lápẹ́tẹ́ lórí ìjọba yìí orí ìwé ìtìlẹ̀nà fún ìwà àpariwo tó lè gbé arẹ́gbọ́dọ̀ omi o ẹ wá jọ ìdàkẹ́tọ̀pẹ̀ wọn máa pariwo tọ̀pẹ̀ láti lè bá ìṣàkọlé tó bẹ̀rẹ̀. a ń tàn kan lórí ìdíje ó ti jẹ́rẹ́ sílẹ̀ sọ àwọn àtúntò ẹ̀wọ̀n kan máa rí inú lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n nínú àìsí gẹ́gẹ́ ń táwà ní ìlú wípé pé àádàfẹ́ fún ọmọ ọkùnrin àtọkùnrin àbáàdì بالنسبة للمسألة ولا هم فيها ثلاثة أقوال أو نقرأ وقاعد في المسألة ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ ìmọ̀mù ṣàbírí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ fún àwọn àǹfà kò sí ìsọ̀rọ̀ fún ọ̀sẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ti wọ́n bá wáyé ẹ̀rọ wípé. àlùfíìsáàmù olùdíjírígì tòtọ́ sí ní dídábẹ́ làkúnyà àlùfíìsáàmù wọ́n ní àti obìnrin tí ẹ̀sìn jẹ́nu àádàgbé fún dáadáa ó ní àádàgbé fún wọn. wọ́n ní kílẹ̀ ní sí abọ́bìnrin ni wọn. wọ́pọ̀lù fúlàní قال به أبو حنيفة رحمه الله رحمة واسعة والإمام مالك رحمه الله رحمة واسعة القتال سنة للرجال وسنة للنساء súnmọ̀ ní káfí fún ọkùnrin bọ́kà náà súnmọ̀ ní káfí fún obìnrin. láti ìbọn olùkọ́ yé bàtúrò lọ àwọn fẹ́ta wá sí a. lára àwọn tí wọ́n lọ pé pẹ̀lú kéèyàn dábẹ́ fún ọkùnrin àtòbìnrin wọ́n ní ìmọ̀ màálìkì mẹ́fẹ̀ẹ́ wàhálà kàlám غير صحيح ìmọ̀mù nǹkan yìí kí ló fà á tí wọ́n fi padà sọ gbólé ìfẹ́ sọ́dọ̀ ìmọ̀mù mali nínú pé ní àbí lára àwọn máa jẹ́ ìmọ̀mù mali wọ́n gba ìwà àrọ́dọ̀ mọ̀mọ́mọ́ ìgbé mọ́n sáró kalistan nínú gbẹ́yìrì rúdúrí wàlá ìlàdí gbogbo ẹni tí ọ̀ma ti dábẹ́ tí mo sì jẹ́ pé ẹjú ìtọ́jú ní ti ò ti dábẹ́ tí mo sì jẹ́ pé ìfẹsẹ̀ lọ́fà bóyá ẹ̀dá tí wọ́n bá yẹ kí wọ́n lè kẹsẹ̀ lára rẹ̀ kó lè balẹ̀ kọ́ sí bọ́gà tí wọ́n bá yẹ kíá náà. tí òòjì eléyìí ò bá tẹ́tẹ̀lé ìmáàmù ni láti tẹ̀lé sọ̀nà àbùwù ọ̀nà tó kọ̀ ìṣẹ̀lẹ̀ kò ní ìrùn àtìlẹ́jẹ̀ yẹn ìyẹn ni mọ́nù tó lè pẹ́ ìwà agbẹ́rẹ́ náà ẹgbẹ́ tó tó ọba tẹ̀lé kò ní bẹ́ẹ̀ yẹn àjẹ́ pé kò ní àpọ̀jà ẹjú ọ̀gágbé tí èsì kò yanjú kan tí èsì ìṣe pé nǹkan yẹn lè kó wà látọ̀bà. ìgbàn ìmọ̀wọ̀ bàbá ní pàrọ̀mọ́lì àwọn méjèèjì ọ̀rọ̀ papọ̀ lórí ìgbé súnmọ́ ní kánábẹ́ sọ́kùnrin àtòkè. àná àlẹ́ àbọ̀bẹ̀rẹ̀ wọn kọ́lù sáàrí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kẹta òun náà ti pé alùpùpù wájú bí àtìgbà rẹ̀ wájú ní ṣe tàbí nìkan tó àgbọ̀ tàbí fúnfún yìí o lè rí. kí ni ọ̀rẹ́ yìí táwọn gbọ́dọ̀ àkọ́kọ́ kílẹ̀ ìfowópamọ́ wa ìsẹ̀mẹ́lẹ̀ àtàkùn làwọn àwọn tí wọ́n mẹ́rin àkọ́kọ́ wa ìsẹ̀mẹ́lẹ̀ òbí kọ́ni lẹ́yìn subhanahu wa ta'ala wọ́n mọ ìwà pẹ̀lú ọ̀rọ̀ táwọn bá fọ́ ọmọ àgbà rẹ̀ pé àwọn olùdókòwò náà tí ọ̀ pàṣẹ sọ̀báwọ̀ lọ́dọ̀ sọ̀tàlá lára rẹ̀ wọ́n ní náà ni máa jẹ́ àti ìpínlẹ̀ nàìjíríà àti ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àpá lọ́bí àlọ́wọ̀ dáná arúgbó ọ̀dọ́ọ̀mà wípé nígbà tí a lọ́dọ̀ sọ̀tàlá mo tún mẹ́rin wọ́n padà ẹ̀rẹ́ náà ti fi ṣe wáyé ìgbàlá ìbọ̀rọ̀ yìí máa kú ìṣẹ̀lẹ̀ náà nígbà tí a lọ́dọ̀ sọ̀tàlá wọ̀ dáná ti àwọn gbọ́dọ̀ وفرم القرآن إجماعهما الكلمات الشرعية الكلمات الشرعية وإذ ابتلى إبراهيم ربه بكلمات شرعية يعتبر بكم عجل لا لا يعتبر بكم عجل ما بلوري نكتب ما هو نيوشي ما هو دارا nígbà tí wọ́n ń ta báwo tọrọ yìí àdìsí táàmù tẹ́lẹ̀ ìlànà tẹ́lẹ̀ tí ọlọ́pàá bá ń sọ fún bàbá mi pé wọ́n máa tẹ̀lé ojú ọ̀nà ìkọ̀ ni àjẹ́ pé ìfọ̀nà ń sọ fún náà pé gbogbo tí mo jẹ òun náà. wà ní ìsìlá tí yóò fi ti nǹkan náà yẹ̀wò rọ́ àdìmá láyà fún òní ńlá àdìmá dáná wá ilẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà tó bá jẹ́ gẹ́gẹ́ ni máa sábà ilẹ̀. wọ́n kò tún sọ kò kíkìlá ìhádìí máa àgbẹ̀bí ìbọn ti gbọ́dọ̀ yéé yà tó gbàdá. tó ẹ pé kó màá yé jẹ́ gẹ́gẹ́ yín wò nínú kó máa dábẹ́ níwá wọ́n ní ẹ̀rí àwọn nù. àwọn ni àti ọ̀sán tó kéèké gẹ́gẹ́ wọ́n náà fẹ́ ìlú rẹ̀. bí ẹlẹ́kùnrin kan tó kọ́ àgbẹ̀bí ìgbé àní ti tẹ̀lé والمشركين ونستعيدوا اجتماعنا ونعمل بالتبعي بالتوحيد نريدكم وطن تتقوا الله سبحانه وتعالى في جنة التقوى فكل من كل عليه إبراهيم كان عليه فرضا ولكم ناسا ولكم سنة هذا كله الشريعة لكن كانت على ذكر ما تبين فتبدأ كان محمد إبراهيم قول لي ولسان ذلك في بدني وأنا بوضع وبدني قلت تقولي قول لي حديث أبي هريرة سبب في خمس من من الاستطراع أو في الأنشطة الخمس أبي كل ده مش بتاعه زي كده ولا أنا بتاعه زي عجبت الدنيا قلت يا عبدوني يا إيه وأنا إيه وأنا إيه وأنا جاي من حديث شداد بن عوف والحديث مخرج في السنن إلى من بيعك رسول الله عن صلى الله عليه وسلم من حديث أسيد ابن كليب من حديث شداد بن عوف أسيد عمر كليب عن أبي عن جده فقط عدد أروى باري أروى باري مثل نتج بابا من صوت الإسلام àtúntà wọn sọ fún mi pé àǹtí àǹtà ṣáàrọ̀ lùkúrì irun tó irun tó ti ń bẹ̀rẹ̀ rẹ̀ irun irun kúkú irun tó gbé bọ̀ nínú ìmọ̀ àpapọ̀ bá lọ sọ̀tà ara kí ìmọ̀ ọjọ́ pé irun tó náà lọ́wọ́ bóyá irun àwọn bíi ìdáhùn èèyàn ọ̀pá ń báyìí fún òbí àtó bíbí bíbí àti kíkà pé irun náà irun kúkú ká ìyanu sí lásán ni tí ó pọ̀ lóṣù rẹ̀ tó sì mọ̀ máa torí àti tí àwọn ìmọ̀lẹ́lì ànàbí òní èdè sáàrù gbogbo yìí. àyà àtẹnìkì irú lè tó ìṣe sí àwọn ẹlẹ́bọ lẹ́rẹ̀ ẹ̀fọ́ àwọn ẹbọ ìdáhùn tó gbà lákòóbá yìí tó ti ẹyọ wọn ẹ̀sìn lọ ìdábẹ́. àwọn tó sàkóso ọdún gbọ́dọ̀ pé ọyá lọ́rọ̀ ìbáyìí lọ ìdábẹ́ tó ti ẹ tó tẹ́kọ̀ọ́ ìdàgbà ìbáyìí ajẹ́pẹ́ ìdẹ̀fẹ́ ni. wọ́n wá ní هو ده اللي يكتب منبه ولا هو يكتب منبه لأن كتاب رسول الله صلى الله عليه وسلم الواحد يشمل الجميع حتى يكون دليل الخصوصية كل ما قال صوبة لكن الأمة يكتبوا شو يكتب gbogbo wa ní bá a sọ àyà àti náà bá tún rẹ̀ mí tó já lọ wípé sábà tó ń sọ̀rọ̀ yìí o lágbájá nìkan ní ń bá wí. bẹ́ẹ̀ ṣe lè ní à wọ́n lọ sẹ́nu mọ́tò náà lọ wọ́n wọ̀ lọ́kùnrin balẹ̀ yá wọ́n lọ àtúntì bẹ́ẹ̀ àti àkàdé bá rẹ̀ lẹ́yìn rẹ̀ kò wọlé kẹ́lẹ́ mi lọ. Báyìí tẹ̀lé ìtẹ̀lé àjọyọ̀ pé ìmọ̀ ọ̀tọ̀ náà láì sọ fún àtọ̀ fún ẹni tó ti tó gbogbo àwa fún máyòókù tó ti kó wa sínú tó ti kó wa sínú. Wọ́n ní àwọn ẹ̀ táwọn ní gbà wọn táwọn sọ pé dandan lọ. Wọ́n ní ìgbà ìkúlẹ̀ ìlú wọ́n àlẹ́ ìlú wọ́n ní wọ́n ti túnà من حديث علي بن حسين بن علي عن آبائه واحدا بعد واحد عن علي رضي عن عباس أنهم وجدوا في قائم في قائم سيد رسول الله صلى الله عليه وسلم الصحيفة أن من أسلم لا يترك في الإسلام حتى يختتن ولو بلغ ثمانين سنة هنا عرفت في صحيفة تقول هذه àti ìgbà tó sàtúnà ìpè ẹ bá bàtà mi o kọ́dà àkókò máa gbé sí à ló fi ẹ̀jẹ̀ pé èrí mi ò fẹsẹ̀ mọ́lẹ̀. ẹ̀rí ìfẹ́jẹ̀ mi ò èrí mi ò fẹsẹ̀ mọ́lẹ̀. àtọ́ bí àbí ìdí ìtẹ́yìn ébùnú kùrọ̀ ìdìyàn náà nípa ẹ̀jọ́ ìtàkùn gbígbé lórí mú un kúkú lára ìdàbẹ́ wọ́n lẹ́yìn àwọn ọ̀rẹ́. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn náà bẹ̀rẹ̀ ó tún lẹ́yìn ní ìwà nípa wípé tọ́jú àwọn àdìsá àtìlíyà wípé ẹni tí ọ̀bà jáde tó pé kí náà ń pè ní ìdàbẹ́ tó tọ ọkùnrin kí náà ń pè ní ìdàbẹ́ tó tó bẹ̀rẹ̀ ẹni tí ọ̀bà jáde lọ́kùnrin kúlúfà ní tọ́jú àgbéǹde ní ọkùnrin àmọ́ sùpánì wàtàlá ó fi àwọn kan wé tí nígbà náà lábẹ́ ń kó láǹfẹ̀ẹ́ pé ní tí ìṣẹ̀lẹ̀ ìdáhùn lọ́dún yìí. إزالة الزلدة التي تغطي الحشفة ìsí àwọn pàtàkọ́sọ́ fi borí tí ń jẹ́ àjẹ́sórí ọmọkùnrin káàkì fún ṣùgbọ́n tí wọ́n lọ wá sí wọ́n ìsàhápù wọ́n ákùnmọ̀lẹ̀ àfìrìgàn àyẹ̀ tẹ́lifàlẹ̀ ọ́ọ́sínú ó ti àjẹ́ ní àárín ìdílé àti àfihà ẹjọ́ bọ̀ wá dábẹ́ yìí tó bá fẹ́ dà pé tọ́jà yóò rèé àwọ̀ láti ibi ó ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ báyìí yóò re re re tí ó sì ráyè wọ́n wà sí kó bẹ̀ wọ́n wà dàbí ẹni pé èèyàn fẹ́ fìlà sílẹ̀ wọ́n wá láì tí wọ́n ní orí padà ráyè. kèéṣe pé pàṣẹ àbá fẹ́ da abẹ èèyàn wà mú láti di orí ìdarí. sẹ́nu fún ìfowó kò sẹ́kùn bẹ̀ náà tá a bá ṣe ojú ọ̀dọ́ rẹ̀ tí wọ́n wà á padà tàbí ìgbà tí èèyàn ti bá gbé torí ọ̀hún. ṣùgbọ́n ìyá àbùdá wí في حق الرجال إن الكتاب يكون فاعل yóò dùn sọ́kàn rẹ̀ ṣètò tí wọ́n bá ti padà ní tá a fẹ́ jẹun jẹun títí ìlànà èlò tá a fẹ́ títí ìlànà òtítẹ̀ bí sọkùnrin ṣe rí nìyẹn. àwọn àfà lọ́dọ̀ tó máa ń àjàkọ̀ ṣàlífà wọ́n ní súnà wọ́n ti rẹ̀ ní kọ́lá rí àwọn àdìsá tó tó jẹ́ àdìsítọ̀ ìtura túnà sára túnà ti kó lọ rẹ̀ ó lára ìbáwọ̀ tó fi mà wípé kéèyàn dábẹ́ ìran túnà náà wọ́n ní ara ẹ̀mí àbí ìṣàdá ìpínlẹ̀ àwọn sáńsàn lọ wípé àdìsí سنة الرجال مكرومة مكرومة النساء كذا تقولي ìṣesí àwọn àti ìgbìmọ̀ ní ó ṣe sì ní náà ṣùgbọ́n kánáà náà fún obìnrin ìṣàpọ̀lé mi fún kí kí asàpìlà mọ́tòmọ́ èdè tí wọ́n ti ṣàpọ̀lé mi fún kí ó bá kí kí ìwò kí ìwò ẹgbẹ́ ìṣúná náà máa ṣàpìlà ojú ju àbójú wáyé ń rìn náà tí òkú wá lé kúrò bí inú lè kárọ́ mi ìlànà tó lè mẹ́tú mà ilé tí wọ́n fojú mẹ́tú mà lọ́jọ́ fojú kájà bẹ́ kọ́kùnrin ọ̀nà kájà bẹ́ kọ́kùnrin ọjọ́ tí mi ò ìtàkùn ilé olóyè ní ìdílé náà wọ́n ní ìtàwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n ní lẹ́yìn nìkan wà wọ́n náà fún lẹ́yìn wọ́n ní kílẹ̀ nìkan wọ́n ní jẹ́ àà bìtúrẹ̀ من حديث رضي الأنصارية رضي الله تعالى عنها وأرضاها قالت كانت المدينة امرأة تدرك الدم بغير زوج فتقول تحت بالجواز ما جاب قوم المدينة أنت تعرف عاوز إيه بكرة إما أنت غلط obìnrin obìnrin ní obìnrin ní máa ń dábẹ́ fún àwọn obìnrin ní tí wọ́n dábẹ́ fún àwọn obìnrin lóde ìlú. àti ìwà fún mi pé láàtò lè lékè láàtò lè lékè lọ́kọ̀ kan lẹ́wọ̀. àyè ìdí àkọ́bẹ̀ tó ń jẹ ìgbà láàrú sí abẹ́lé. inú ìwádìí àmì àṣìmì àṣìmì àgbọ̀bí máa nà rẹ̀. عشرني ولا تهلكي فإن ذلك أحظى للمرأة وأحب للبعد Adébí ló ní ibi kèéké ìdìbò mèlé, àbí ìdàpọ̀ tuntun ní ìjọ náà, wọ́n kà máa sọ̀tọ̀ fún. Àbí ìpì náà kí ni ìdájọ́ rẹ̀? Káàdì ìdìbò tuntun mẹ́rin àdìbò tuntun mẹ́rin àtọ́.

ọkùnrin táwọn òbí mú obìnrin wọ́n ní àdéhùn ìfẹ́yìn ìdókòlẹ́yìn nàfẹ́ lò sáfẹ́ ìfọ̀kẹ́ ìfọ̀kà láàbù tó ti dàgbà wípé àìsí àǹkà ṣáàrọ̀ ìkókò ìpàkẹ́yìn lọ́ọ̀rì lọ́ọ̀rì ìpàrọ̀ kúkúkú irun irun fìdí ìfúnjọ̀gbẹ́ yìí lọ́ọ̀rì lọ́ọ̀rì kókó lò lẹ́yìn náà wọ́n rọ̀ ìdálẹ́ àtàkùn sọ bẹ́ẹ̀ fún obìnrin kẹ̀kẹ́ ọkùnrin kan lọ́sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà àlàkà dídábẹ́ àwọn òògùn gẹ́gẹ́ ń tà wọ́n wọ́n ní sílẹ̀ ó ní ìṣòro wípé áṣíwájú ọ̀sàfà mi náà àìlè yẹn lọ́pọ̀ àṣà ọ̀nà ọ̀rọ̀ ọ̀sàfà mi àlẹ́ àtiwájú wà lábúyà wọ́n ti mẹ́nu wọn láti mẹ́nu wọn wọ́n wù méjì wà ní bàǹtí wà ní àbẹ̀ṣí wọ́n láti yóò máa ló àyè Wọ́n ò sì máa fọ́ láti pé ẹ̀rọ ìdílé ẹ̀rọ ìdájọ́. تقول لي حديث أم الحاجب هذا الحديث أخذها من البخاري في الأدب المنكر أم الحاجب من سبيل في جوارح الروم وقمن ما هو روم وفعلتمتنا وعرض علينا الإسلام وعرض علينا الإسلام عثمان بن عفان وابن عفان وجه أي يعني شيء أقوى له الإسلام wọ́n ní fàlàmù yóò mi nà wọ́n yìí wà wọ́n yìí wúrọ̀. ẹnì kan kò gbàgbàmù nígbà náà ìlú gbàgbàmù mi àti obìnrin kan náà pẹ̀lú mi. bàbá gbàgbàmù bẹ́ẹ̀ ni ìgbọ́n gbàgbọ́ sí. ìdá mú bí mà ẹ máa mọ ọkùnrin méjèèjì yẹn gbàgbàmù lọ sọ. wà á fi rò wọ́n mà ẹ lọ rí i dábẹ́ fún àgbégbé wà á tọ́ sí rò wọ́n mà ẹ lọ rí i fọ́ màmá wà á tàbí ìgbẹ́ àìmọ́fẹsẹ̀ múlẹ̀ rẹ̀ ó jẹ́ àmọ̀tò pé òfin tọ́jọ́ ṣe àfihàn àti wá gbogbo ìṣòro táwọn àpá àtọ̀ kalẹ̀ pátápátá ọ̀rọ̀ ibu àkọ́kọ́ ọ̀rọ̀ ibu ẹ̀yìn ọ̀rọ̀ ibu ìmẹ́ta a wà á bàtà sí àfọ́sílà kàkiri kiri a fẹ́ jọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn a fẹ́ gbogbo ìwé ló jẹ́ òwúrò ìṣá àmọ́ ọ̀sẹ̀ ọ̀rọ̀ tá máa sọ yìí. ìlànà ìṣòro náà gbé táyé ìparẹ́ wọn ò lè gbádùn sí lọ́wọ́ wọn kọ ìgbésẹ̀ ìdìbò. Abẹ́rẹ́ sọ̀tọ̀ báyìí àti bí ìwọ̀n bàbá ìyá mi yóò fún. Nítorí pé ẹnì tó ní ayé àti tí ń bẹ nínú rẹ̀ tó tún ní tó tún bá lọ báàrí báàmọ̀ gan ìlọrin. Ó sọ wá dáyé òun ọ̀wọ̀ ayé nìkan fẹ́ sọ́rọ̀ fún ẹni tọ́lá àlejò ọ̀la ẹni tí ó wọ́n rí náà lọ́tọ̀ fún ẹni tó ní gbogbo òfin ìpátá ajẹ́pẹ́ tí wọ́n máa jẹrù ẹ̀ jáde kìí ṣe sẹ́lẹ̀ tó wá dé báláyé tí wọ́n ń gbà nínú àwọn míì tí èyí sàtẹnu tiẹ̀ yóò wà borí tiẹ̀ lẹ́yìn lẹ́yìn. Ọkùnrin fẹ́ ká dábẹ́ هي اللي بدأت كل ده حديثه مساعد ابن منيس حديث يلقه وظاهر وعفاء لكنه حديث حسن بشواهده سبنوه لقى وشواهد أو وجودي تطوع تطوع تطوع تطوع في واد لدرجة حسن ولمن حكم العصرين العلامة الإمام رحمه الله تعالى ما فات حتى لا يسمى ذلك àdéhùn ìfẹsẹ̀múlẹ̀ sákàn lọ pẹ̀lú ìwé lórí ìfarun kókò lẹ́yìn tó ti dàgbà wá tẹ̀lé ìrọ̀ ìdílé o ìrọ̀ ìdáni. ìyá tí wọ́n lọ́wọ́ pẹ̀lú tó ti dàgbà tí wọ́n ti alámù yóò rí ìnira láti lẹ̀ àjọ ti pé ẹnì kan wá kéré. àtàlàtà tẹ̀lé káàkiri àbọ̀rọ̀ ọ̀rọ̀ adágbé ọ̀gbẹ́ ìgbé àtàlàtà alẹ́ kọ́ ìdà kan kọ́ ìdà kan máa ń pé máa láyà sí mòdì wájú bí nígbà tí ọwọ́ wájú mọ̀ tí ó bá lè sọ gẹ́gẹ́ bí ìdí ó sì ń pè yẹn kí gbẹgbẹ́ o ó fi gbẹgbẹ́ pátápátá ìdí ó rí gbẹgbẹ́ gẹ́gẹ́ bí o ṣùgbọ́n ó rí náà bàbá lù wàlá àmì o ajẹ́ fúlàlù wàlá tó dáhùn ìwé gbẹgbẹ́ ni èèyàn ọgọ́rùn-ún kò ní الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله ثم الغنى يفتح في ساعة غزة واصل في يوم قولي لا tí ó mú tó fẹ́ ṣe tí ó mú ti ẹni ló sọ pé àṣẹ láàṣẹ kí òun bọ́lọ̀ lórí ẹ̀ ẹ̀ka alágbájá náà lọ́wọ́ torí pé aṣọ fẹ́ ìjọba tí òun bọ́lọ̀ náà wà kọ́ wà nínú pé ìgbà ọ̀rọ̀ àṣáájú ìrúbẹ̀ kí ẹnì tó bá jẹ́ akíláàmù wà akíláàmù òṣèlú ìrẹ̀lẹ̀ rẹ̀ sì ní ìrọ̀rọ̀ ẹni tó bá jẹ́ alábẹ̀bọ̀ sí wọn kẹ́kẹ́ fún ìtò ètò lẹ́nu ẹ̀wọ̀n awo ìlú àwọn pàǹkẹ́ lẹ̀ bẹ́ẹ̀ sì ni déèyàn ọ̀bà mára fún òní bí ìpìlẹ̀ tó fi lọ rèé lẹ́gbẹ́ fún ìjà àdùbàlà ẹ̀rọ àdùbàlà. Adébíyí tí ó mú àdùbàlà ìjọba náà láàárọ̀ nǹkan tó tó jẹ́ àsomọ́ àsọ̀rọ̀ ìgbẹ́dọ̀mọ̀ náà ìwà ajẹ́dọ̀mọ̀ rẹ̀ ajẹ́ wípé kájọ́ pa ìjà ìgbàlá èyí ò lè máa bá lù àlájá padà tí ó máa múyàn wà ń pẹ́ tó lè sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́dọ̀ náà. Bákan náà ní ìbọ̀ yìí, ọjọ́ sọ̀tún náà, pé ọyọ́ ìdádọ́rẹ́. Kẹ́mi rẹ̀ sọ wípé ọ̀rọ̀ ثم في بعد إبراهيم وصرف لا أليس تبيعي ملة إبراهيم حنيفا كنت أقول يوم السابع كوي كنت بعد إبراهيم طريق مدمر حبل مدمر كتاب مدمر يوم أنا مدمر يوم أنا مدمر مبين يوم أنا مدمر والمصطفى الله وسلم هنا تكون بس الناس وعلى ó ní ìsúnmọ́ obìnrin pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ máa ti tẹ́ ìfàyẹ̀rìnyọ nínú àwọ̀. Àwọn ààyè àti àwọn òṣèlú àti àwọn yìí nínú ẹ̀sìn fún ọmọ ọkùnrin kábàdé. ṣùgbọ́n ọmọ obìnrin dáàbà fẹ́ fún àbá àdìgbà fún kábàdé fún obìnrin. Ásìlù rẹ̀ àwọn àpapọ̀ pé sún náà. Ṣùgbọ́n ti ìṣèkọ́rọ̀ tí o máa ń kà nǹkan síwájú sí síwájú sí. Àrídí pé ojú mẹ́ta ló mú wa kábẹ́lẹ́ fóbìnrin a máa jẹ tẹ̀tẹ̀ kábẹ́lẹ́ fóbìnrin a máa jẹ sunna kájà bẹ̀rẹ̀ kábẹ́lẹ́ fóbìnrin a máa jẹ masunna kábẹ́lẹ́ fóbìnrin wọn ni jẹ́ tẹ̀tẹ̀ ó lè jẹ́ ó sì lè jẹ́ àgbọ̀dọ̀ mẹ́wò mẹ́ta náà ó lè jẹ́ pé. kábọ̀ ìdàgbẹ́ tó rọ́ bẹ́ẹ̀ ó sì lè padà wà ní àárín méjì kí lè ní wà lókè láti wípé àtàlọ́ bàbá òwúrọ̀ yìí pé ìjọba wa àwọn ìṣàkọ́mọ́sọ̀ rẹ̀ kí náà tí wọ́n lè ṣàkọ́mọ́sọ̀ nǹkan tí èèyàn bá aṣọ kẹbí ìṣàkọ́ rẹ̀ wọ́n gbà wọ̀ wọ́n gbà fọyọ̀ wò wípé kí wọ́n máa mú gbogbo ẹ̀ka tí ń dábẹ́ tó bẹ̀rẹ̀ wọ́n ní àti ẹ̀kọ́ tàbí lágbàáyé ni wọ́n ti bá ti ṣàkóso ṣùgbọ́n àwọn kan jẹ́ bó ti wá wà fara balẹ̀. fún àwọn kan nítorí ìgbẹ́ ìṣàkóyá tó lọ́nà ìṣàkóyá. àbí ìsọ̀nà wọ́n àyọ̀fẹ́ ń kọjá lọ àbí ìwé àfíyà yìí ó tún ká wá pé ìwé àfíyà yìí dàbí ìṣẹ́ wá pẹ́ ó tún kí ìwọ́n wí pé ìwé àfíyà gan-an ní ń dábẹ́ yìí ọ̀pẹ̀ kọ́rọ̀ wá bá obìnrin ní máa dábẹ́ fáwọn ọmọ tẹ̀lé wọlé ní máa òbí máa ti fi nù. Nígbà wọn kúta ọ̀la fẹ́ kẹ́kẹ́ sí wọn, kókó náà ká lẹ̀. Akọ́ ká lẹ̀ wò. Èyí tó tó fà kó òdì lórí tá a fẹ́ fẹ́. Òun náà ká tó yí láyé àtijọ́ àtọ́gbàtúgbà. Àti wọn kọjá bọ̀ ń kọjá bọ̀ àti wọn ti ń dábẹ́ lọ́kọ̀ bẹ̀rẹ̀ Àṣìmì nínú ìfẹ́ wa tí wọ́n bá lọ àṣìmì àṣàmà ìtumọ̀ ẹ̀ ní pé àlùkọ́sírù àyèfíè díẹ̀ ni wọ́n mú bẹ́ẹ̀ o. àṣìṣe àwọn ìgbìmọ̀ inú ọ̀sán pé díẹ̀ wọ́n mú bẹ́ẹ̀ tó jẹ́ ìsìlẹ̀ èdè wípé ìtọ́ ìdáwẹ̀ tó ọba mú ná tẹ́bí nǹkan tó kéré tó jẹ́ pé tó bá jẹ́rù nǹkan tó kéré o ibi tí ọ̀kọ̀ọ̀kan ló lọ ọ̀nà iwájú mú ni pé á ah, ó tó lóun náà. mo máa ń dùn bẹ́ẹ̀ Ashimi fala tunihiki. Bora muti sẹ́yìn fala tunihiki máa họ́lá tilẹ̀ o. Fàhínà fàhínà dáríkà àṣọ ìlmọ́ra wà hábùlẹ̀ báyìí. Torí wípé ìtọ́ ti ń ọ̀pẹ́tì ọmọ yìí. Nínú ìwáyà mi, a ń bọ̀ wí ìwádìí. Bọ́ọ̀nà méjì ló náà fún mi àti sọ̀tọ̀kùnrin rẹ̀ ọ̀yà tó ti tẹ̀. tó bèrè tó náà ni kọ́tìrù ìdílígà alimutáìlíyà awọ kan ni. ó ṣe wípé àwọn kan láti borí àwọn èèyàn sókè. alimutáìlíyà alẹ́díìkì alàlùfáàjì ìmọ̀ wà ní òkè abẹ́ obìnrin kàrúbì díìkì gẹ́gẹ́ bí òpè orí àkùkọ ní dúró sí ìsọ́ọ́lé tí wọn ò sì gbọdọ̀ ọ̀họ́ láti lè. Náà bẹ́ẹ̀ dà, wọ́n mú díẹ̀ bẹ́ẹ̀. Díẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n mú bẹ́ẹ̀. Ààyè ìdájẹ́ àti wọn sọ fún bèrè pé à fa ìmọ̀ bẹ́ẹ̀ ni kà á ń bọ̀ sí ìwádìí. Nítorí pé obìnrin tí wọ́n bá wọn sí ẹ̀sán pátápátá, ojú rẹ̀ ọ̀gbẹ́. Nti máa ń wúyàn nínú ojú obìnrin ní sára gẹ́gẹ́ ibi orin bá dáadáa mọ́. Obìnrin, ẹ̀wọ̀n máa nà náà sàn. Nínú bẹ̀rẹ̀ wọ́n ti pẹ́. فإن ذلك أحظى للمرأة. Ààyè yẹn, ọ̀sà ti parí sẹ́ẹ̀bẹ̀ látàrí ìjà náà. Ààyè orin tó bèrè. tí ó ṣẹ́ẹ̀kù ẹ̀ lórí àwọn àtàkọ́sọ̀rọ̀ dáná tí àtàkọ́sọ̀rọ̀ dáná bẹ̀rẹ̀. màní ju àbáyé sùn wàkàtí ìwé àrọ́kà omi tí ń bẹ̀rẹ̀ lọ́ra obìnrin ọjọ́ màní ìlú wọn omi tí ó tutù ni ìtútù rẹ̀ ó ní ìdùnnà tí ó yọ láì lù tó yóò lù ṣùgbọ́n tó bá bọ̀ ìwé gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá jọ ọ̀dà alẹ̀ tí àwọn àgbàwò nílẹ̀ lẹ́jẹ̀ ewu ni ni wọ́n yà. wọ́n mi ní ìlú mọ́ àrọ́jú ṣùgbọ́n mi tọkùnrin àrọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìkúná bẹ́ẹ̀ káàtó owó ni káàtó ẹ̀ wàtẹ̀ríwù àlùfáàkà òun sì máa ń yára ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣi obìnrin lọ ní agbára ìṣòwò bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ọ̀bá ti lọ rè sí yóò mọ̀ wá dàgé pé obìnrin rẹ̀ ti lọ nínú agbára ìjọsìn rẹ̀ òbí rẹ̀. Dídí omi lára obìnrin àti fífú omi máa bọ̀. Fífú omi máa bọ̀ yìí, àwọn àfọ àwa ni ààyè yìí. Àlọ́kùn ó tí ó máa ara obìnrin, tí ó wà máa omi ara ti ẹ̀yẹ yọ. Bí bá tí wọ́n ń yọ láti sọ pé hápù ìsìn ní gọ́kùnrin ó léèdì lára obìnrin torí pé ìmọ̀ àfọwọ́ ribẹ̀ lọ wájú lọ sẹ́yìn ojú ọmọ rin ara rẹ̀ ìrìn ara rẹ̀ wọ́n mọ̀ wá gbóná ara bọ̀ nígbà tí wọ́n gbóná ara bọ̀ ikú náà wọ́n mọ̀ sí ara omi ara rẹ̀ tó tutù omi wọ́n mọ̀ wá yọ sẹ́yìn kò sẹ́yìn àmọ́ wáyọ́ ìjọ pàdé ọkùnrin àti obìnrin yá àti lé ní omi ìtọ́kùnrin tẹ pé òun ti sáré bọ́sẹ̀ lẹ́yìn tó fẹ́ gbogbo ẹtí ìbá gómìnà kó tó sọmọ kó tó lọ́mọ yóò sì máa fi àgbègbè gbogbo kó sí ìyàwó lọ́nà agbára ọ̀rọ̀ yóò fi à. ẹ sọ̀rọ̀ bàbá tó sọ̀rọ̀ apàdà. Allah subhanahu wa ta'ala ó kó ìgbà tàbí kọ́dà sí nǹkan tó jẹ́ òdodo ní ti tàbí nǹkó ké lọ́sọ̀ ó kó ìgbà tàbí kí ló sọ ma àgbọ́mà nígbà

àtàwọn obìnrin rẹ̀ ìdí òní ò ní àwọn mi. àwọn akẹ́kẹ́ akẹ́kọ̀ọ́ tí wọn ò bá ti tẹ̀lé ọjọ́ ìsàkọ́lá ìdààmú wọn pọ̀. àtàkọ́lá ti báyìí sọ́kọ̀ àrọ́ pé ẹ̀sìn àwọn tuntun yìí o wọ́n ti dàgbà àyè ìfàkíṣẹ́fẹ́. tí wọ́n bá ta ìgbà kan àwọn olùmọ̀ jẹ́ ní àríyá àbá àná wọ́n lè bá a ṣe báwọn tó wá ṣe ń ta ìlànà. wà lọ́wọ́ àmọ́ràn nàìjíríà ọlọ́run náà ti tùpá wá láti ẹ̀ka náà síbẹ̀. àdúgbò kan ìnáwó àbáyé yàgò ìfàṣà ọlọ́run ọ̀pẹ́ ìkọ́sílẹ̀ tí wọ́n sọ kalẹ̀ bí òun náà méjì wọ́n sọ nǹkan méjì ìkẹ́jẹ́rọ́ ìkẹ́jọ́ òdodo èso wá jẹ́rọ̀ ọ̀sẹ̀ tó náà ń dáwọ̀ padà sí ẹlẹ́nu èso jẹ́ òdodo ọ̀rọ̀ ti tẹ̀lé. tí wọ́n bá ti tẹ̀lé wọ́n lè káàkiri náà bàbá wọn wọ́n bá bàbá wọn ti wọ́n tàbí náà sí lọ́tà wọ́n bá wọn tó ọba bẹ́ẹ̀. lórí ìlẹ́gbẹ̀ẹ́ nígbà wọn máa dé èyí wọ́n á sọ fún wọn bẹ́ẹ̀ ọlọ́run wa tó sì ممكن تعمله بالإيمان يؤدي إليه ممكن تعمله بخمار يؤدي إليه أنت تقول له قول له بالتنسيق تنسي يطمعون والله يطمع له بيك قول لك كنت تقول أنت لا أعلم أنه جدوى تفكر أنه صريح له ومنه ما أو ما تقول له mọ́ni ìtàmọ́lò ìdìnnà láì bá jìrì sílẹ̀ àmọ̀dún tàrí ìfọ́nà. Bí ti bá nílò wá tẹ́kọ̀ wọ́n náà ló fi sí lọ́dọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ àtúgbà yóò tọ́jú ọmọ mẹ́ta. Sọ̀bà nínú ọmọ lọ́wọ́ sọ̀bà Tọ́lọ́mọ tẹ́lẹ̀ tó mọ̀ káyì nígbà kan yìí ò lọ pọ̀ sí òun ṣùgbọ́n àgbọ̀rọ̀ lọ́sẹ̀ ti bẹ́ẹ̀ lọ́wọ́ náà. A kan sọ lọ́sọ̀rọ̀ tó lọ́mọ yòó pé nígbà wà láti ara mi ń fẹ́ sí mi ẹ̀sìn àti lẹ́tà ọjọ́ yẹ. Ọmọ wọn kò fi èyí lọ́wọ́ fún mi lẹ́tà. Èyàn kékeré tó fi lẹ́tà yẹn lẹ́wọ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ìṣẹ̀yẹ kà sí. Ó ní kí lè rí sọ̀rọ̀ yìí o. Ní ọmọ lẹ́tà kan, ìrọ̀mọ ẹ̀fẹ́ tí wọ́n lè fẹ́ tàjọba ní. ẹ bá fún mi pé mi ìtò ìfẹ́kẹ́ lẹ́yìn àti sẹ́yìn náà bá ń mọ̀ wá. wọ́n lè mọ̀ wá ní pé ó ti pẹ́ tá a ti ń bọ́ àwọn ẹni tí òun ṣì kẹ̀kẹ́ lọ́dún. àwọn ẹni tí ń jẹun sí alọ́run kò rí ẹ̀sán lọ. a kàn fún àdákalẹ̀ apá ọ̀kọ̀dá ni àrí ẹ̀kẹ́ ti. bí wọ́n náà lọ bẹ́ẹ̀ lù ilé òun bá ń sọ. fọ́nà ọ̀dọ́ fún sábà ń sílẹ̀ nílé ìgbésọ̀ ọ̀kọ̀dá náà. kò sí

lásìkò ìsọmọ ọlọ́sùn sáfẹ̀ pé wákàtí ayáríkà yẹn mú àdó. ẹ̀yà mẹ́ta ló máa ń da obìnrin. Àwọn kan ń bẹ bọ́ọ̀lù òkè dá wọn. Bísírù ó là ń fi ọ̀fẹ́ gan bí tí oge ìwà. Ọjà wọn kan lé mi pé bísírù abẹ́ wọn nígbà ìgbà ń bẹ̀tẹ̀ ní owó díẹ̀ bẹ́ẹ̀. Ọjà wọn ti ga tó gùn láti ilẹ̀. Gbogbo ìbí pàṣẹ ti wá ń dàgbà kí nìkan wà má dàgbà. Nígbà tí ọ̀bẹ ìbá àkúrà nìkan àti kọ́lọ́kùnrin tí ó máa tẹ lọ́rùn yóò máa tẹ tẹ̀lé lọ́rùn tó bá wò ní tí ń gbẹ lára ẹ̀ ti kọjá ìmọ̀ọ́nì tí wọ́n hẹ́pù ẹ̀ lórí ìfúnná ìmọ̀ọ́nì. ìran kanu fún ìrọ̀rùn yìí wọ́n ti lẹ́yìn àkàmù a sì rí ìlú tí wọ́n wà kọ́dà olùdókòwò kọ́lì àtọ̀tẹ̀ ní tọ́ ẹgbẹ́ àwọn obìnrin lè bí èsì rí rẹ̀ ní ìgbé ẹ̀ka tó lọ sí táwọn bí ti táwọn ti yá ní ọ̀nà alábùdí inú ti lọ. ẹ̀ẹ́dẹ́jì ó ń tàwọn obìnrin tó wípé ìgbà kejì àwọn àkọ́kọ́ ìgbésẹ̀. ó dà nígbà tí àwọn bá gbọ́ ìyà sí ìyàgbọ́rùn ní agbóyè lọ́sẹ̀ ìfọ̀n bẹ́ẹ̀ alábàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ táwọn.

àwọn káàkiri kàtó ní torí tí bàrẹ̀ lẹ́nu wípé tí a bá yẹ ọkùnrin yẹn kalẹ̀ ọmọbìnrin yẹn ti ọkùnrin lé rẹ̀. Ìràhùn ó ń fi ìtààbọ̀ lórí ẹ̀. Yóò wà lọ́rọ̀ rẹ̀ fún àwọn ọmọ tàbí ìfọ̀rọ̀ wà lóbẹ̀ bẹ́ẹ̀ ló bí wọ́n kalẹ̀. Yóò dùn wọ́n ọkùnrin yẹn kú. Wọ́n bọ́tọ́ láti rẹ̀. Ẹ pè ní àlìsí dáhùn àlìsí àwọn méjì inú mi tó yìí pé mo lẹ́lẹ́yìn lórí kíláàsì káàsì ló fi di èso dání lọ́mọ àtàlùkọ́ dáadáa fa nígbà tó nǹkan ọ̀nà òkú dáadáa tilẹ̀ kí wọ́n ní ọ̀rọ̀ padà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn òkèlè tí wọ́n gba fún mi. kò ní máyì kò ní o wọ́n máa lọ fún òṣèré gbogbo ọ̀dọ̀ náà wípé àti kéke ilé àwọn òbí mi ti dé ní ìsinmi lórí ọ̀rọ̀ ọkùnrin nítorí kí ìsìn ìdáhùn ìyàwó ni wọ́n ń ṣe wọn wọ́n ọ ọkùnrin nípa ẹ̀kọ́ ọkàn bí ìgbàgbéyàn tí wọ́n lórí ẹ̀ lórí ìlànà wọ́n ti padà ìgbàkejì lọ́dọ̀ wa sílẹ̀. wọ́n dàbí wo obì ilé àti ìwà àtọ́jọ́jọ́ bá fẹ́ yàn án ojú yọ ọ̀gbẹ́. Tẹ̀mọ́ ẹgbẹ́ àkọ́kọ́ mọ ẹgbọ́ ìsìláàmù ní dáadáa ká tó máa bá wọn kéde tí ó bá ń wí kà. Káwọn tó bèèrè ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ bèèrè. Gbogbo bí ọ̀sán àwọn àrẹ́kùn ẹgbẹ́ náà. Káwọn tó bèèrè ẹgbẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ àrẹ́kùn ọmọ obìnrin o. Ẹgbẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ Ìgbà fún ìwà náà fọ́ wà sí nínú ọ̀pọ̀ gbogbo àwọn mọ̀sáìsì yìí náà. Inú tó wá sọ̀rọ̀ pé àfẹ́ sọ̀rọ̀ kan síkè àti ìwà wọ́n àhábù ìdìbà àti ìsinmi tó kù yóò máa wá ìyàwó bẹ̀rẹ̀ tọ́mọ̀ tó tọ́ sára tòun bá wà sára yọ̀ wá òun ti mọ ibi tó òun ó ti hàn níta. fi kí ni o. àtúntò àwọn èyí àwọn èyí àyè o. là ń sọ ṣùgbọ́n àti òní ní nǹkan kan kẹ́lẹ̀ kan ní káwọn òkú bẹ̀ àti òkú bẹ̀ nínú òwe kíá. Nàá àdúgbò sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀ kò ní sọ wípé tá a bá wá padà lọ padà bọ̀ nínú ẹ̀yà gangan ní Nàìjíríà yìí. Tá a bá wò sí ti wa ní Nàìjíríà yìí. Àwa náà mọ àwọn apá àbìkan. Ó jẹ́ wípé tí wọ́n èèyàn tó pè dá àwọn eléyìí wọ́n yàtọ̀ sí ìran àtiwá. ṣùgbọ́n òun ká mọ sọ́wọ́ o nínú ẹ̀mọ́ ọlọ́run tó ká lọ́wọ́ dáadáa tó bá dáhùn òbí ẹ̀kẹ́ tí ó máa ń lè pọ̀ àwọn tó wà alùpùpù tó fi tó fi wọ́n wọ́n ìran obìnrin ìran àwọn èèyàn kiri. àtàwọn òṣèré wa tó méjì náà ti wà wà méjì ẹ̀ tàbí tí ọdún kò kéré ṣùgbọ́n obìnrin wa rọ́ọ̀lì ìbáyé rọ́ọ̀lì ìbáyé tọ́pọ̀ tó bèrè wa wọn ì sábà wọn ò bọ́ obìnrin wọn ò sì bọ́ sí igun ẹlẹ́ẹ̀kẹta láàárín ni ti kí ni o ni ti kí ni o kò ní wà. àbíbí wọ́n jẹ́ àmọ̀ wípé ibẹ̀ ni ó ti ń rẹguléètì ọpọlọ obìnrin nígbà tí wọ́n bàbá làgà wọ́n ti rẹguléètì ẹ̀ láti kí n ti wá wà ní ojú ìtọ́yẹ tó wà táàtò rí ti pọ̀ tó ti ń Now, what? Who will use the part of okay? I'm regulated, not I'm regulated. Now, I'm going to regulated. Is that even that regulated? Allah subhanahu wa ta'ala tí wọ́n bá ti lọ́rọ̀ ọ̀sọ́, ìlànà sọ́dẹ̀ ẹ̀jẹ̀ tó ń lọ́dà wa, ọmọ ìtọ́jà sí àlá, ó sì mọ bó ti dá ẹ̀yà ọ̀kan láàyè ọ̀kan níbi tí ọ̀tọ̀ọ̀tọ̀. Ó dà sí ẹ má ìgbọ̀kọ̀ yìí náà, nínú ìwé náà, àtúmọ̀ àwọn ẹ̀yà kan ti ń gbé, ìníjà tó náà bá tó fún wọn tí wọ́n bá lóṣù tẹ́lẹ̀ gáyọ̀ ọmọ tẹ́lẹ̀ wọ́n lé àtàwọn èèyàn. a sì máa ń àwọn ọ̀nà ìpínlẹ̀ Yorùbá lọ́gbà láàárín àbájọ́ ṣe pé ìwọ̀n tó ti máa ń fi Yorùbá ṣùgbọ́n tá a bá ti ń fòrò lóòkè ọ̀yà tá a gbọ́ lóòkè ọ̀yà pẹ̀lú gbogbo tí bá bẹ́ẹ̀lẹ̀ pápá láàárín ìwọ̀n ọlọ́run àti ìwọ̀n ọ̀yà gbogbo tó bá ń fẹ́ fi àrùn sáwájú ló bà lẹ́yìn àti ẹ̀yìn ẹ̀wọ̀n kò wù bílẹ̀ ẹ̀wọ̀n táwùsá. oríṣiríṣi bá wọn ti kó pè nínú ara wọn bá a bá wá bá nǹkan ní ìná lẹ́yìn ìjọ ojú ìta ìjọ náà kò dára ara wọn náà bá a bá bá lọ́jà àtúnmọ̀ àti ìyá náà ká dáhùn sí àṣírí nǹkan ní ìta ìfojú rí ń tiẹ̀ ká ti pọ́ńtì ìta àfojú náà ṣe òun náà lè padà sí ìta àfojú rí lọ. gbogbo kílíà yẹn wọn kọ ìjú òun àfóònù gbọ́nà pàtàlà lórí ààrẹ lórí ilé à ń fi àsìkò yìí a fi ń rọ àwọn ìjọba wa wípé ìbáná ti sọ̀kalẹ̀ ní tó takú ni pé ìpò bẹ́ẹ̀ lórí ibu ni ìdúró bẹ́ẹ̀ sí lórí ire àdúró ibu o àwa kí ni o àwa àyè ìsalágídí o wàlá àbálágídí àbálágídí ni àyè ìsalágídí o. ṣùgbọ́n sọ́run gbọ́dọ̀ bí ìṣẹ́ ibẹ̀ tá a fi tó ire pẹ̀ tó wà lọ ilà wá sí kí ni o ilà ti dúró kalẹ̀ Allah subhanahu wa ta'ala yóò àkọ́kọ́ adákùwà yóò dá àkùwà ká الحمد لله الحمد لله الذي خلق الخلق بعبادته وطاعته احمده واجلله واثنى عليه وهو عالم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 ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله واعلموا أن نبينا محمدا صلى الله عليه وسلم كان كما وصفه ربه سبحانه وتعالى أنه ما كان على الغيب بضمير وما هو على الغيب بضمير وقد بين لنا رسول الله صلى الله عليه وسلم جميع أمور هذه الشرائع جدها وجدها صلوات الله والسلام عليه حتى توقنا على محجة الميسر ليلها كنهارها جاء في يعني الصحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خمس الفطرة خمس أو خمس من الفطرة وذكر منها رسول الله صلى الله عليه وسلم الختان لذلك اختار كلمة العلم وتعدلت أقواله في حكم الكتاب